أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ fanabu muhammad sallallahu alayhi wa sallam ìpèrè ànábì pépè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dára eléyìí ni mo fi kí wa ní dèdè àsìkò yìí káàbọ̀ sórí ètò yín ètò wa tí gbogbo yín ó máa gbádùn látàsìkò yìí lọ pè ní alhikima alẹ́ hikima yìí iléeṣẹ́ orísun bíi nìkan ni ó ti máa wáyé hmm, èmi ọmọ yín náà ni ó máa tukọ̀ ẹ̀ alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín tẹ́ ti mọ̀ ọ́n náà ni pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ gbádùn lẹ́ẹ̀ máa rí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ lẹ́ẹ̀ máa kọ́ yóò sì dùn yóò ní gbọngbọn nu gbogbo àwọn tí ò tí ì mọ̀ ẹ bá ń sọ fún wọn wípé ètò tuntun ti dé o tá a pè ní alihikima ètò tẹ́ máa gbádùn ni pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah torí pé nínú ètò náà bàbá wa kan bẹ tẹ́ máa bá pàdé tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn náà ni bàbá wa fadila sheikh al-khalifa muhammad kamil muhammad al-awwal garu bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu pẹ̀lú ògbó ọlọ́run ṣá Allah ètò yìí ẹ máa gbádùn àléhìkìmọ la pe orúkọ rẹ̀ tẹ́tí máa bá àbáwá tí ẹ rí yìí pàdé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ láti máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn ni president àwọn jaolas jam'iyyatul ulama is-salihin tó wà ní gbogbo maidan matogun lọ sí ọ̀sẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àfáà wọn kóra wọn jọ wọn fa àwọn àfáà wa ṣe president wọn bẹ àwọn náà ni olùkọ́ àgbà ń bẹ kọ́lọ̀ musa jari baba pẹ́ bọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilà baba lónìí gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ètò yìí afẹ́ èèyàn mọ pàtàkì ẹ̀sìn islam hmm, afẹ́ káwọn èèyàn mọ pàtàkì ẹ̀sìn islam ẹ̀sìn islam ní òpó gẹ́gẹ́ gbogbo àná ti mọ̀ wípé òpó márùn-ún lẹ̀kọ́ islam gbogbo kálukú tí wọn lé náà ti mọ iye òpó tí ìsìláàmù ní àwọn òpó ìsìláàmù yìí mo wá fẹ́ ká tú palẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan káwọn èèyàn ó lè bá àmọ́ pàtàkì àwọn òpó yìí tá a bá sọ pé òpó òpó òpó òpó ní gbélé dúró láì sópo nú ẹ̀sìn náà ẹ̀sìn wọn ò dúró báwo wá làwọn òpó yìí ṣe jẹ́ pàtàkì tó àti báwo lọ́nà ọba mi ti tó. alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين adúpẹ́ fún ọlọ́run لله ọba tí ó tún ní kí jímọ̀ tèmi kó ṣojú ẹ̀mí wa tí ó sì ní kí á bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bí a ti ṣe rò ó adúpẹ́ fún ọlọ́run ọba náà láì nígbàrá lásìkò lọ síbi ìbéèrè tí a béèrè lọ́wọ́ mi náà ni àwọn wo ni òpó tí ó gbé Islam dúró àti kí ni pàtàkì kọ̀ọ̀kan nínú wọn kò síbi tí a ti ń rí ilé tí a ní rí òpó tó gbé dúró kódà àwọn nǹkan míì tó dúró sókè tí a rí òpó tá a rí báyìí pòpò tó gbé dúró rí nǹkan kan bẹ bí òpó tó gbé dúró ojú ni orí wọ́n pe kinní kan ní gravitational force tá a bá ju nǹkan sókè tí ò ní wálẹ̀ mọ́ àmì tí wọ́n jẹ́ kó padà wá sílẹ̀ bá bá dé àwọn àyè kan kò sí fọ́ọ̀sì yìí níbẹ̀ tó yẹ pé tá a bá ju sókè yóò dúró náà ni nǹkan kan náà ló mú dúró gẹ́gẹ́ bí òpó amójú òrí ni kò sí nǹkan tó dúró tí òpó kankan gbé dúró ní ṣókí islam ní ẹ̀sìn àsìnlá èyí tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run fi rán sí wa àti nípasẹ̀ jibril alayhi salatu wa salam ànábì muhammad wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé islam tó mú wá yìí bó o ní kí ni ìtumọ̀ rẹ̀ ànábì ń júwe fún wa pé islam tá yìí òpó márùn-ún ló gbé dúró nínú gbólóhùn rẹ̀ sọ pé buniyal islam ala khamsin shahadati allah ilaha illallah wa anna muhammadu rasulullah wa ikami salat wa ita izakat wa sawmi ramadan wal hajj márààrún ìlànà bí ká fún wa anábì ní ìpìlẹ̀ tá a mọ islam lé lórí márùn ni àkọ́kọ́ nínú ẹ̀ òun ni nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó dá gbogbo nǹkan wípé òun nìkan náà ni lẹ́yìn náà ká tún nígbàgbọ́ pé Ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ní í ṣe èyí lòpó àkọ́kọ́ òpó ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmáa kírun ìrun wákàtí márààrún àti ìrun jímọ̀ àti gbogbo àwọn èyí tó là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìrun láti máa kí lè tó jẹ́ ọ̀ràn yẹn àti tó jẹ́ súnà ńbẹ̀ òpó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni zaka fún gbogbo àwọn tọ́lọ́run bá kẹ́ tí dúkìá wọn lówó ni àbí nǹkan míì tó dé àyè kan tí wọ́n pè ní nisab ó ti ní àwọn òṣùwọ̀n kan tó bá ti débẹ̀ táwọn náà máa yọ zàká ọlọ́run ṣètò eléyìí láti lè ká máa pé ká máa gbà lọ́wọ́ àwọn tọ́lọ́run kẹ́ láti fi tọ́jú àwọn tó kù díẹ̀ káàtó fún. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni asọ́ùn òun náà ni àwẹ̀ tá a máa gbà nínú oṣù Ramadan ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n. òpó ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni hajj fún gbogbo ẹni tọ́lọ́run bá bá fún ní ìkápá lílọ tá a máa wá ọ̀nà náà ní kọ̀ọ̀kan èjì Allahu akbar kabira. ah kútùbíhì ìmánu bíi kútùbíhì àwọn tíra ọlọ́run tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sáyé àfi ká nígbàgbọ́ nínú gbogbo ẹ̀ kí mùsùlùmí ó tó máa jẹ́ mùsùlùmí. àwọn tíra yìí pọ̀ àmọ́ mẹ́rin tó gbajúmọ̀ nínú ẹ̀ nítorí àsìkò náà láwa fi mẹ́nuba mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni ataurat ataurat yìí anabi musa aleyhisalatu wasalam hmm. lọ́lọ́run fi rán lẹ́yìn náà a rí injil ètò ọlọ́run fìràn ànábì wa Isa aleyhi salatu wa salam lẹ́yìn náà sabur ètò ọlọ́run fìràn ànábì wa Daud aleyhi salatu wa salam kó tó wá dé gbogbo ẹ̀ ládé pẹ̀lú èyí tó fi rán òjíṣẹ́ wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí a ń pè ní alukur'an alkarim alukur'an alápọ̀nlé ọlọ́run wá ṣe eléyìí pé gbogbo àti tírà kínní àti kejì àti kẹta àtàwọn míì tá a dárúkọ wọn ọlọ́run kó gbé oko sínú alukur'an. Hmm, àmọ́ mùsùlùmí wọ̀rọ̀ nígbàgbọ́ wípé tíra kan bẹ tọ́lọ́run fi rán anabi musa tó ń ní taurat ó fi kan rán anabi isa tó ń jẹ́ injil ó hmm. fi kan rán daud tí ń jẹ́ sabur àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fún musa. ìyẹn làwọn bàbá wa kàwọn sọ pé tàwọ́rẹ́ ta fún musa o injila fún isa sabura tu dáúdà. alukoreani fúnṣẹ́lá ẹ ṣeun èyí ló gbé gbogbo ẹ̀ tán òpó ẹlẹ́ẹ̀kẹrin nínú òpó ìgbàgbọ́ imanu bi rusulihi àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wá sáyé a gbọ́dọ̀ nu gbogbo wọn pátá tá a bá ní kan tó ń lọ láyé mùsùlùmí tí ó bá jẹ́ odidi mùsùlùmí ó gbọ́dọ̀ nígbàgbọ́ nu gbogbo àwọn Anabi ọlọ́run látọ̀rẹ́ láti ẹ̀wá bọ́ sí tòsí àwọn tí wọ́n gbajúmọ̀ nínú àwọn ànábì ọlọ́run ara wọn ni ànábì wa Musa táwọn followers ẹ̀ tí wọ́n ń pè wọ́n ní Jews ara wọn ni ànábì wa Isa alayhi salatu wassalam táwọn pè ọmọlẹ́yìn wọn ní Christian gbogbo àwọn ànábì yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nu wọn pé ọlọ́run ló rán wọn ṣẹ́ hmm. òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe èmi wá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ Jésù lẹ́sọ̀ ọ̀hún rárá àfi kó gbọ́rọ̀ Jésù àfi kó ka ọ̀rọ̀ Jésù àfi kó tẹ̀lé ọ̀rọ̀ Jésù àfi kó gbọ́rọ̀ Musa àfi kó ka ọ̀rọ̀ Musa tọ́lọ́run fi rán àfi kó tẹ̀lé òfin mi Ọlọ́run parí gbogbo sínú alukurani gbogbo àwọn tíra ìlà gbọ́dọ̀ nígbàgbọ́ pé wọ́n ń bẹ hmm. káfí yòókù sílẹ̀ bóyá àríyànjiyàn ń wá bí lọ́tún lọ́sì àmọ́ tí Islam gbé kalẹ̀ ni pé a gbọ́dọ̀ nígbàgbọ́ nu gbogbo ẹ̀ ká tó jẹ́ mùsùlùmí òdodo òpó ẹlẹ́ẹ̀karùn-ún wal yawmil akhir imanu bi yawmil akhir imanu bil yawmil akhir ìnígbàgbọ́ nu ọjọ́ kan yìí pé bá a ti ń bá a lọ yìí níjọ́ kan òun jọjọ́ kan tí ó pin hmm. tẹnìkọ̀ọ̀kan wọ́n pin ayé náà padà wá pin hmm. ọlọ́run nìkan ni ó wá ṣẹ́kù a nígbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọjọ́ kan ń tí ó jọjọ́ kan fẹ́nìkọ̀ọ̀kan wa àti fáyé lápapọ̀ tí ó jọjọ́ kan yìí ọjọ́ kan bẹ tílé ọmọ hmm. tílé ò ní sú balùwẹ̀ láyé. bẹ́ẹ̀ ni ọjọ́ kan bẹ tílé oṣù tí ò ní mọ balùwẹ̀ láyé. yàmà yàrá ọ̀nà hu lámúyẹ́lìbàfú ilá àṣìyẹ̀tàn áùdùháhà lọ́jọ́ pé àárọ̀ ni ó jẹ́ fáwọn kan hmm. ọ̀sán ni ó jẹ́ fáwọn kan hmm. ojú oorun ni ó ka àwọn kan mọ́ ẹnu iṣẹ́ ní ó bá àwọn kan eléyìí ni òpó ẹlẹ́ karùn-ún a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọjọ́ kan bẹ tí ó jẹ́ ọjọ́ kan yìí. Masha Allah. èyí tó wá jẹ́ òpó ògbẹ̀yìn òun a ń kádàrá ntọ́lọ́hún ti kọ fóníkálukú ànábì sì júwe bẹ́ẹ̀ fún wa pé nígbà tí ń ṣàlàyé fún wa ìrìn àjò wa láti inú àwọn ìyá wa láti bi omi ọkùnrin àti tóbìnrin tó papọ̀ bá a ṣe di ẹ̀jẹ̀ bá a ṣe di bá a ṣe ẹran bá a ṣe de egungun bá a ṣe wọlé egungun ànábì jẹ́ ká mọ̀ pé tó bá ti di àsìkò kan ọlọ́run wa rán màláíkà pé tọ̀ wá lọ lè pè bùbù ẹ̀dá tí ń bọ̀ wá sáyé yìí irú èèyàn tí ó jẹ́ láyé bí ó ti lówó sí àti bí ó ti ṣe mọ bẹ́ẹ̀mi rẹ̀ ó ti ṣe gùn sí àti gbogbo ohun tí ó gbé lé ayé ṣe tẹ́jà ó mọ̀ wá bá láyé pé ah, tẹ́lẹ̀ ṣe wá rí báyìí kódà tí wọ́n wá sá lóògùn tí wọ́n rí pé ọlọ́run náà ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ wọn àdídì wo ibi tẹ́lòmíì dá sí ibi tọ́lọ́run kẹ́ sí wọn a sì kó jàǹbá lọ síbẹ̀ pé tá a bá yí mú ń bì báyìí kò tún gbérí mọ́ yóò sì tún mọ wá gbèrú sí yóò tún mọ gbèrú sí kádàrá tiẹ̀ nù ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wá yan kádàrá àti tiwa náà. pété àbáwá rẹ ni tó dáa fún kámọ bínú ẹ kámọ bínú ẹ kágbà pé kádàrá tiẹ ni kágbà pé kádàrá tiẹ ni. tọ́lọ́mùbá ní náà kágbà pé bó ti rí lónìí. masha allah baba ọlọ́run járe yín pẹ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ lè gbọ́ yìí sí baba wa fadúlà sheikh muhammad kamil muhammad awal garu tí wọ́n ń sí láwa wẹ́ fún wa torí pé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ńlá ni o ètò yìí sì ní mo ti sọ fún wa pé alihikima ní ń jẹ́ ti ń jẹ́ alihikima náà ní ọgbọ́n lórí ètò yìí oríṣiríṣi ọgbọ́n lẹ́ẹ̀ máa kọ́ ńbẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa bá pàdé oríṣiríṣi ìmọ̀ lẹ́ẹ̀ máa bá pàdé látọ̀dọ̀ bàbá wa tí wọ́n wà ń kalẹ̀ yìí kọ́lọ́ mọ́sà jẹ́ kí arun ọpẹ́ àwọn náà ni bàbá wa khalifa wa muhammad kamil muhammad awal garu tó tẹ́sí pé abala tí ẹ̀ ń wò yìí bàbá wa alhaji wa muhammad lukman muhammad awal garu náà ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ tẹ̀ tí wọ́n ní ilé tí a ń pè ní garu technology nigeria limited kọlọ̀ ndàkùn mọ́ balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí muhammad lọ́dọ̀ ọ̀nà bàbá náà ọlọ́mọdé wọn máa padà síbi láìláì kọlọ̀ njẹ́ wọn máa ga sí ọlá àwọn ènìyàn ọlọ́wọ́n la hawla wala quwwata illa billahi ilà lágbára ọlọ́run ṣáàlá tó bá di jọ́ mẹ́jọ lẹ́ẹ̀ tó ń bá bàbá pàdé ẹ̀ á tún kọ́ntínú ibi tí abọ́rọ̀ dé tá ti yanjú ọ̀rọ̀ eh, islam itan, ọ̀sẹ̀ kan méjì náà la fi yanjú ẹ̀ tá a bá ti yanjú ẹ̀ tán á wà bọ́ sáwọn tọ́pìkì kan tó yẹ pé hmm, àwọn tọ́pìkì kan bẹ tó yẹ pé èèyàn ara lé gan àwọn àfọ ọ̀sọ́ fún yín mọ́ mi ò mọ dírísì táwọn abẹ́ bá gbọ́ wàásì kò sínú wàásì mọ́ kí ló dé táwọn àfọ òfin sọ mọ́ á dé bẹ́ẹ̀. ọ̀dà sẹ́yìn máa pé Islam kọ́ ọba ti máa pín ogún mi àmà kú ẹ mọ̀ ẹ mọ̀ pé Islam kọ́ ọba ti sòkú tọ́ba kú ẹ mọ̀ gbogbo ẹ̀ láàmú ẹ̀yànjú pẹ̀lú gọlọ lórí ètò yìí wọ́n sá ti máa wá sórí ètò yìí gbogbo gbà pẹ̀lú gọlọ ń ṣàlàyé ọmọ bá pàdé á lọ sókè lọ́wọ́ nísì pátápá máa fi padà dé ẹ wà báyìí mi pàdé ó láwọn ọ̀rọ̀ kan àbá ti fẹ́ ṣe ètò yìí màá lè ṣàlàyé fún wa gbogbo ẹ̀yin tí ń wò wá nílé ẹ lè mọ̀ pé ẹ̀yin náà ní ipa pàtàkì tẹ ní láti kó lórí ètò yìí akí àfàwà ọlọmọ sàjà rí pẹ o ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ ṣèwẹkú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa hmm, alihikima mo rò pé ẹ gbádùn bàbá wa tí wọ́n dìde nísìnyí bàbá wa khalifa wa muhammad kamil muhammad awal garu pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ńlá tí wọ́n ṣe fún wa nípa ọ̀rọ̀ ìpò ẹ̀sìn islam ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ẹ̀yin tí ń wò wá nílé wọ́n tún fàsìkò yìí náà kàn sí gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí ń bá wa bọ̀ láti gbà tá a ti wà nígbà láyé èjì òwúrọ̀ títí ó fi dojúmọ́ re tẹ́ ẹ̀ padà lẹ́yìn wa a tún ti bẹ̀rẹ̀ àlékímọ́ báyìí náà tẹ́tí kọ́ ọwọ́ àdúrà náà tún ni ọmọ wa ni a máa wètò ẹ̀ ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà wọ́n á fàsìkò yìí náà tún kàn sí sẹ́rí ẹnìkan ló ti ṣe bẹ́ẹ̀ yìí alhaji wa muhammad lukman muhammad awal ọlọ́run ní balẹ̀ iṣẹ́ ìjẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ owó ńláńlá òbítíbitì wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run ṣáà àwọn ọ̀dà sí eh, wọ́n dẹ̀ dá sí náà láti bẹ̀rẹ̀ yẹn wọ́n fi ní kí khalifa wa máa wá dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo ògbà khalifa ọ̀dẹ̀ máa wá bẹ́ẹ̀ títí gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀mọ́ bá wọn pàdé bẹ́ẹ̀ kọlọ́run dákun ajínukúmọ̀ náà ọlọ́mọjọ́ máa padà sí ibú ọ wá wù akétò yìí ó wákàtí kan hmm. ṣùgbọ́n nísìnyí àwọn ọ̀gá wa sì ní ọgbọ̀n ṣẹ́jú ni ká sì máa ṣe lọ ná wọn náà mọ̀ tá a bá tún ráwọn èèyàn sí o láti lé tí wọ́n gbowó kalẹ̀ pé ah ètò àwàdúrà ni ah àfẹ́kọ́ máa lọ síwájú sí àyàmí náà tún rà ṣẹ́jú márùn èmi náà tún ra ìṣẹ́jú mẹ́wàá èmi náà tún ra kódà bẹ́ẹ̀ fẹ́ wákàtí méjì ayé wa pẹ̀lú ògo àwọn afáwà àtòrí sí ta lè máa gbé wa pẹ̀lú ògo Ọlọ́run ṣá la ọ̀tá sì máa dá wa lẹ́kọ̀ọ́ tí a sì máa ra àǹfààní ńlá ńlá jẹ látara wọn ṣùgbọ́n tí mo fẹ́ kó yé wa ní wípé pẹ̀lú ògo Ọlọ́run ṣá la nínú ètò yìí bákan náà abala kẹ́yìn ètò yìí ohun tá a máa fẹ́ fi yanjú òun náà ni ìbéèrè yín láti lé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ jẹ́ mùsùlùmí wọ́n ní ìmọ̀ ẹẹ eh, anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní kun aliman jẹ́ onímọ̀ aw mutaaliman àbí kó ọjọ́ máa kẹ́kọ̀ọ́ tí ó máa wá mímọ̀ aw sa'ilan àbí kó ọjọ́ ní béèrè tí ó máa ṣèwádìí afa báwo la ti ń ṣe léyìí afa báwo la ti ń ṣe léyìí afa báwo la ti ń ṣe léyìí wala takun jahilan ṣùgbọ́n má jẹ́ aláìmọ̀kan o má jẹ́ aláìmọ̀kan ìsára kí ọjọ́ ní mímọ̀ kọ́ ọmọ fún rẹ̀ àbí kó ọjọ́ máa tí ó máa lọ lè wá mímọ̀ káàkiri àbí kò jó ní béèrè tí ọmọ ṣèwádìí nǹkan tí ọba yí ọ nídìí ẹ̀sìn ẹlòmíì látijọ́ títí ń kírun wàláì kò mọ̀rún kí kò sì fi ṣe kà kò mọ́ náà bó ṣe mọ́ mọ́ náà sì ń ṣe ṣùgbọ́n kò béèrè ibi tí ó ti jẹ̀bi wájú ọlọ́run tó bá títí kankan ṣẹlẹ̀ àbórí kó àwọn kan ṣe nìkan mọ́ṣáláṣí a kò dẹ̀ wá yí ọ béèrè lọ́wọ́ àwọn àfa ẹ̀yìn àfa àmórí nǹkan báyìí o kí nìkan tó ṣẹlẹ̀ tó bá yàn kankan ṣẹlẹ̀ ni béèrè lọ́wọ́ àwọn àfa ó lè má jẹun náà ó lè jọ́rọ̀ ẹ̀sìn ẹlòmíì ń bẹ tí ń wò wá kọ̀mọ́ bí ti ń wẹ̀kú bókú bá kú òkú mùsùlùmí bá kú bóòlù àti fẹ́ ṣe ẹlòmíì ọ̀mọ̀ jánábà ẹlòmíì ọ̀mọ̀ máa ti ń wẹ̀ yà jánábà o tọkùnrin àtobìnrin bá jọ ní ìbálòpọ̀ o ìwẹ̀ tán máa ń wẹ̀ kó tó ń kálukú bẹ̀rẹ̀ sí kírun ẹlòmíì ọ̀mọ̀ obìnrin mi ti ń ṣe háìdọ̀ nísìnyí látàyè ọba àná ní ti ń ṣe háìdọ̀ kò wẹ̀ rí kò kí wọ́n máa ń wẹ̀ tóbìnrin bá parí nǹkan oṣù kò mọ̀ kò sì béèrè à ó léwu díẹ̀ o ìdí nìyẹn tá a fi ní abala tó yìí a máa fi dáhùn àwọn ìbéèrè pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà gbogbo ẹni tí ń wò wá ń lé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ti mọ̀ náà ni màá sọ ọ́ kọ́tọ́ pé mo kúrò lórí ètò òun lẹ́ẹ̀ bá mi tẹ́kìtì ìbéèrè yín sí lọ́sọ̀ọ̀sì tẹ́ bá ti ń wo ètò yìí tẹ́yìn bá ti tẹ́kìtì ìbéèrè yín tá a bá ti dórí ètò á ní káwọn àfa wa kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa á ní káwọn àfa kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa ìta àná balẹ̀ ṣàlàyé á ṣàlàyé fún wa lórí àwọn ìbéèrè tẹ́ bá ti tẹ́kìtì ránṣẹ́ sí wa á lè máa yanjú ẹ̀ fún a fẹ́ kí àjọ máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ torí pé ètò yìí alihikima tó la pè é níta pè ní alihikima òun náà ní ọgbọ́n anabi lọ́dẹ̀ sọ́fẹ́ fún wa pé alihikima dọ́ọ̀lá tó lè mú wọn mìíràn haithu ma wa jẹ́rẹ̀ àkàtà á anabi ní táǹpẹ̀ ní ọgbọ́n ní tó sọnù ní fún mú mi ní ṣùgbọ́n gbogbo ibi tí wọn bá ti rí báyìí náà ni kò ti gbà mú ó lè jórí tẹlifíṣàn bíi ló ti rí ó lè jórí sùn bíi ló ti ó báyìí lè ṣe jẹ́ o pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ohun tá a máa fi abala yìí tá a máa fi ṣe nu ni pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ṣùgbọ́n a ní ìdí ìrànlọ́wọ́ yín láti pé kẹ́ ẹ gbowó wá láti sọ̀pọ́tì ètò yìí kó lè di wákàtí kan torí kó di wákàtí kan náà lẹ́ẹ̀fi máa gbádùn wa dáadáa iná ìwò bàbá wa ìṣẹ́jú mélòó ti sọ̀rọ̀ nísì ọjọ́ ìsìn lọ ọjọ́ ìpẹ́ lọ bí wọ́n bá ti ń sọ tó ń sọ tó dákẹ́ lórí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta nísìnyí wọ́n máa náwó sókè pé tọ̀ ọjọ́ ti lọ o ọjọ́ ti lọ o ẹ kú òǹdí ètò tẹ́ ẹ bá sì kú ọ̀nbẹ wọ́n kàn pa anamọ yín lójú ni ẹ̀ kọ́ máa di kí wọ́n máa pa anamọ lójú ẹ tètè fún wa ní ẹ tètè fún wa ń sọ̀pọ́ọ̀tì kéètò yóò lè bá a náwó dáadáa kọ́ ọ̀nà sẹ̀ dáadáa bá a ti fẹ́ kó kọ́lọ̀ ń dákun mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah nínú abala yìí bákan náà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa mú àyọkẹ́ láti inú alukur'an wá fún wa àyọkẹ́ láti inú alukur'an a máa mú wá fún wa ọ̀rọ̀ ọlọ́run kò sí ọ̀rọ̀ kan tó tó nu gbogbo ọ̀rọ̀ téèyàn máa wá téèyàn máa ní láyé so kó tàbó sì áyà ẹ̀yọ̀ kan lábàá máa mú tá a máa fi tóra wa létí ni níjọ́ tá a bá rà àwọn béèrè dáhùn tí béèrè bá ti gba táìmù wa àní kíkura níjọ́ náà o àmọ́ níjọ́ tá a bá ti sí béèrè táwọn èèyàn tí ò sí béèrè táwọn èèyàn béèrè tá a fi dáhùn á mú àyà kan ní alukur'an á dẹ̀ kí á dẹ̀ sọ̀túnmọ̀ rẹ̀ fún wa so gbogbo àtàwọn alẹ́ náà á lè lọ wá kur'an kò burúkú wo mùsùlùmí náà oní kur'an Yorùbá ipa ìlọlé kéwù ni kò sí tọ́jọ́ mọ́ o kùránì yorùbá ti wà kùránì english wà kùránì haúsá wà kùránì igbo wà kò séde tí kò dá kùránì french wà kò séde tó wà láyé lónìí tí ò sí kùránì ìtí kùránì fi wá ga gbogbo àwọn tó kù lọ ni wípé èdè lárúbáwá rẹ̀ yóò wà lẹ́gbẹ̀ẹ́ kan èdè tó máa fẹ́ tu sí yóò wà lẹ́gbẹ̀ẹ́ kan wọn fi ní tutukutu síbẹ̀ ìdí nìyẹn tálù kùránì tọ́lọ́run fi nípa àlùkùránì yìí wọn ọlọ́run ló wọn dáàbò bo aburú ò ní wọbẹ̀ ọ̀rọ̀kọ́rọ̀ ò ní wọbẹ̀ ọlọ́run dákun ó sàṣẹ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gẹ́gẹ́ bí àdéhùn tí mo wá sọ yín pẹ̀lú ògùn ọlọ́run nọ́mbà tẹ́ mọ tẹ́kìtì sí fáwọn ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè àbí tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí àbẹ́yìn náà fẹ́ wá sórí ètò ẹ fẹ́ ra ìṣẹ́jú márùn-ún ni o ẹ fẹ́ ra ìṣẹ́jú mẹ́wàá ni o gbogbo ẹ̀yin àfáà tí ń wò mí tẹ́yìn náà bá fẹ́ wá ìgbàláyé wà fẹ́yìn náà láti wá o gbogbo ẹ̀yin olórin tí ń wò mí ìgbàláyé wà fẹ́yìn náà láti wá o ṣùgbọ́n wíwá yín àjọsọ ni o ó níye o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 ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ text nọ́mbà yìí náà ni mo fi ń ṣe whatsapp mi ìwọ tó bá mọ̀ text o lè béèrè lórí whatsapp eh, voice kó o tẹ whatsapp rẹ kó o dẹ̀ béèrè béèrè pé àfà orúkọ mi ni lágbájá láti ìlú báyìí ẹjọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo fẹ́ mọ̀ nípa ẹ̀ tó bá ti béèrè béèrè yẹn ìwọ sá ti béèrè àwọn àfà àti ọba wa treat yẹ a máa yanjú ẹ pẹ̀lú ògùn ọlọ́run tá a bá ti dórí afẹ́fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ìwọ tó bá dẹ̀ fẹ́ text náà ni kọ orúkọ rẹ àtìlú tó ti text yẹn kó jẹ́ ká mọ̀ ìwọ tó bá yẹ kó eh, wá sórí ètò ni àbọ̀ fẹ́ gbópolówó ọjà fún sórí ètò ni pè mí là pè bákan náà tó bá ti pè mí lórí nọ́mbà yẹn màá dẹ̀ lóhùn á dẹ̀ jọ sọ̀rọ̀ á jọ dúnàdúrà lórí bí ẹ ti ṣe ṣe kọ́lọ̀ ń dákun mọ́sá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah sẹ́rẹ́ tòtò ní hmm, kò ní jù báyìí náà lọ lágbára ọlọ́run ṣá àlá máa lọ báyìí tó bá tún di jọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀dà ọlọ́run lẹ́tùn máa bẹ́mi ọmọ yín pàdé alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni lórí ètò yín ètò wa alihekima alihekima.